délé ọmọ ọ̀dọ́ mi ì ti ń lò àkọ́kọ́ ẹ̀rọ ọlọ́run sì bàyàn uh-huh. nítọ́jọ́ mi ń lo ẹ̀rọ ọlọ́run sì bàyàn nítorí pé a fẹ́ láyé náà síbẹ̀ kọ̀ọ̀la hmm. ẹ̀gbọ́n síbẹ̀ ńkọ́ kọ̀ọ̀la ẹ̀rọ òye ojú tí wò mí yìí náà ọlọ́run ọmọ iye oògùn tẹ́lọ̀ mi ti fowó ṣe. ṣé pé ohun àkọ́kọ́ ni pé kéèyàn ó kọ́kọ́ yẹra ẹ̀wò kó kó yẹra ẹ̀wò ìjọ ọmọ pé àtọ̀jù oògùn tó máa ń sọ̀yẹ́ dòrò sí i níbi tí lọ́rùn ọ̀rọ̀ yóò ti bá ọ̀pọ̀lọpọ̀ wí ó ti ta báwọ́ ó ti ta báwọ́. ọba ológun mi ìwí ọba babaláwo mi ìwí ọba pásítọ̀ mi ìwí ọba wò ní ìwí ọba fa ìwí. bẹ́ẹ̀ yàn bá wá yẹra rẹ̀ wò tán kí lóhun tó kàn. a ṣẹ̀ṣẹ̀ wá sọ pé báwo ṣe máa rìnrìn àjò ní. tí ò sì gbọdọ̀ yẹsẹ̀ ń bẹ̀. tí ò sì yóò sì máa dà ọjọ́ kẹ̀kọ́ ní ìyàlá you cannot reach one day Dangote ọ̀bẹ̀rẹ̀ ọjọ́ kan. Huh? bí ò bá ṣe wù mí bàbá Fágbéró ìbá ní ẹ pé nọ́mbà yín ni àwọn kan bẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí abájọ. wọn á sọ̀rọ̀ àníṣe atọ́kùn ah, nọ́mbà tẹ́ pè mí sí o oh eight o. Oh o eight o thirty thirty four five four five six three six three eight three eight three o oh eight o o eight o thirty thirty four five four five six three six three eight three eight three. ìwọ náà pè mí bóyá ọ̀nì lásán tí ń dààmú ayé rẹ̀ fún ọ tó gbọ́nú ogun. Hmm atọ́kùn alápọ̀jù ògùn mọ sọ̀yàndòlò sí tí ọba mọ bí ó ṣe lò ó. nígbà èèyàn bá tún dáwó jọ tó wá fowó soríṣiríṣi ògùn atọ́kùn yóò fà fọwọ́ rẹ̀ rà òṣì. ìyá kan pè mí jọ̀sán vincent bẹ́ẹ̀ mo sọ́n jẹjọ ó ní bàbá fagbèrò ha òun gba seven hundred thousand òun fi ṣoògùn òun ò rí nǹkan kan mo ní sọ́ọ̀bù lẹ́ ń ṣe mà oníṣọ́ọ̀bù mo ti parẹ́ òun ò rí nǹkan kan ṣọ́ọ̀bù ó ní òun fẹ́ gba one point five million bàbá Fágbónró òṣòdè òun ló wà tí òun fi rówó mọ̀ wá rẹ́rìn-ín hmm. kí ló mú mi rẹ́rìn-ín mo ní mà ẹ lọ fowó yẹn rajà sí ṣọ́ọ̀bù yín náà ó ní kí ni oyún mo ní ẹ lọ fowó yẹn rajà sí ṣọ́ọ̀bù yín náà hmm. mo ní tọ́ba tí wọ́n rajà sí ṣọ́ọ̀bù yín tán mo ní ẹ wá pè mí ẹ wá lọrin ah, ìyá yẹn ní kí ni mo wí tẹ́ ẹ bá ti rajà sí ṣọ́ọ̀bù yín tẹ́ ẹ máa bọ̀ wá ah. náà èyí gbowó kọ́múlé láǹtà ọgbà ọgbà cooperative oko ọdọ ìwọ ológun ọgbà àmì ọmọ ṣùgbọ́n ọmọ ṣoògùn fún tí ó fi rówó kò sí lọ́jà tí ń tà kí ni ó tà. Oh, oh. i don't think people are sharing this program it's not about paying. ó gbọ́dọ̀ lọ́jà ń ṣọ́ọ̀bù náà kó tó di pé yóò máa sáré pé òun ó tà wàràwàrà. ètò tó yẹ kéèyàn ṣí àlètò yìí. ọ hmm. oh, atọ́kùn ètò tó yẹ kéèyàn ṣe kí ni kéèyàn ṣí à ọ̀dà èyàn náà fẹ́ kó o pé twelve million fún mi kí n bá òun ṣe sólẹ̀ mo wá rò pé bí n bá ṣe sólẹ̀ fún bo ni ó ṣiṣẹ́ sí. Hmm, hmm, hmm, kò tí ì sọ́jà nu ṣọ́ọ̀bù kò sọ́jà ṣọ́ọ̀bù a fẹ́ ṣe sólẹ̀ fún òṣìṣẹ́ àjẹ̀lú kan tí ó gbowó wá mọ́. Ah, ah. ìtẹ́tọ̀ ọba ń ṣe lọ́ọ̀bọ̀ ṣe ń tí kọ́nẹ́sẹ̀ ó fi máa wáyé tó fi máa tàtí ni wọ́n kò lára rẹ̀. náà olóògùn wa ni ọlọ́gbà cooperative wa láì ṣe pé òǹgbà kọ́ńtráàtì you are not a contractor eh? ọjà tó ń tà yìí náà ló fi máa rówó mo ìyá yẹn fẹ́ lè ṣe pé ọwọ́ adé ọmọ lélo lẹ́mú lọ́wọ́ ó lóun kàn mú five thousand dání mo ní mu wọn hmm. mo wá wọlé mo fún ní nǹkan mo ní máa lọ mo ní ṣọ́ọ̀bù yẹn ò ní parẹ́ mọ́ hmm. ìyá yẹn fẹ́ sọ mí dọ́lọ́hún ó ní pé sọ́lọ́ọ̀bù tún lè wà tí ó sọ̀rọ̀ tóun sọ yìí fún mo ní. ara tí wọ́n fi wà nù gbogbo wọn gbọdọ tẹnu ayé. ara tẹ̀mí náà wí ni pé àwọn kàdá ń nù rẹ̀ sí lóòótọ́ àmọ́ wọn ti ọlọ́run ọba àmì rán wọ́n sì ń bẹ lókè ìpè. ọ̀dọ̀ ẹnu wà ní o. Hmm. ẹ̀yin wà lórí ètò ròyìn dání ẹ ṣí àìtò yìí ná fún yín ní kan tí ó wúlò ẹ ẹ ṣí àìtò ẹ ìwà fún yín láǹfààní yìí. Hmm. ó dà bẹ́ẹ̀. ó ti lo nǹkan tẹ́lẹ̀ ní gbogbo tó bá lè wù ní àwọn iṣẹ́ tí máa ń jí àsìkí ara èèyàn. ọkùn àsìkí a máa sùn. ògbó a máa sùn. tí ó sùn máa yàn lára pátápátá. èmi jí ògbó èèyàn. èmi jogún ẹ̀ lọ́ba bá mi ni. ẹgbẹ́ ọ̀dùn ọmọ òrìṣà tọ́lá apẹ̀kẹ̀pẹ̀kẹ̀ òjò pápánu fún ẹ. ọ̀run